òní náà ni yọ́mùlà àrùbíà tí í ṣe ọjọ́ alárùbá táwọn ìbò ń pè ní ọjọ́ Wednesday inshallah ta'ala láì ní dènà pẹ̀lú àmọ́ tẹ̀síwájú ní àlàyé àwọn ahadith tó ń bẹ nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid ti iléeṣẹ́ tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbéjáde àti gúnlẹ̀ lórí hadith ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta alhamdulillah hadith ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́ta lábẹ̀rẹ̀ lónìí inshallah ta'ala hadith number sixty three hadith náà kò gùn rárá ni wọ́n ṣe mú wá ń bí a sì fẹ́ gbogbo àwọn hadith tó bí ṣókíṣókí tí ó gùn yín là ń fẹ́ ká há sórí gbọ́dọ̀ pé bẹ̀rẹ̀ hadith yìí wọ́n ṣe hatfu rẹ̀ wọ́n já kúrò ṣùgbọ́n èyí tó wà ń bí ṣókí náà á há sórí inshallah ta'ala iṣẹ́ ọlọ́run títí àtọ́lọ́ ọlọ́run bá ń bẹ fún sọ wípé man atọ́ ani man أطاعني من أطاعني دخل الجنة دخل الجنة kásọ tẹ̀lé mi bẹ́ẹ̀ insha Allah ta'ala yóò dúró man ata'ani dakhala al-janna man ata'ani dakhala al-janna. من أطاعني دخل الجنة أجيك جوي من أطاعني دخل الجنة من أطاعني دخل الجنة أبلا كوكونو أبلا لكيجي ومن عصاني ومن عصاني ومن عصاني فقد أبا فقد أبى ومن عصاني فقد أبى ومن عصاني فقد أبى من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى so bá dísìn ẹ ṣe lọ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى حديث يوا نصي بخاري إن شاء الله تعالى حديث يجي حديث نمبر 7280 7280 ìbẹ̀lú wà nصي بخاري ṣùgbọ́n hadith yẹn wọ́n ha bìkan kúrò máa mú wá láti ìpìlẹ̀ ga hadith Abu Hurairah ni radiyallahu ta'ala anhu kò jíṣẹ́ ọlọ́run bá ti kí àtọ̀lọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún sọ pé kullu ummati yadkhuluna li jannata illa man aba qalu ya rasulallah wa man ya'ba qala man ata'ani dakhala li janna wa man 'asani faqad aba ìtumá rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé kullu ummati gbogbo ìjọ mi pátápátá yadkhuluna li janna gbogbo wọn pátápátá ló máa wà àlìjẹ́nà ilà mẹ́nà ábà àyàfẹ́ni tó bá kọ̀ kọ́ọ̀lù ya rasulallah wọ́n wá sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam jọ náà wípé wà mẹ́ni ìyá bà tálẹ́ni tí ó kọ̀ kọ́ọ̀lù òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé mẹ́n àtọ̀ àánì ìbẹ̀yìn àdìsíyàn ti bẹ̀rẹ̀ nù wí mẹ́n àtọ̀ àánì ẹni tó bá tẹ̀lé mi ẹni tó bá ṣe kí ni tó bá tẹ̀lé mi dákọ̀lá àlìjáná yóò wà àlìjáná wàmẹ́n àsọ́ọ̀ni ẹni yòówù àsọ́ọ̀ni tó bá ti yapa mi fakọ̀dé àbá òun ló kọ̀ àdìsí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ṣùgbọ́n ìwé àdìsí ṣe ìwé kọ́bọ̀ inṣàlá ta'ala anábìwá Muhammad nínú àwọn tá a fẹ́ ká gbọ́ yínú àdìsí ni pé àkọ́kọ́ ńbẹ̀ ni pé ó fi hàn pé gbogbo mùsùlùmí pátápátá ọmọ àlìjẹ́nà ni wọn kullu ummati yadkhulu aljanna gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ alihun anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọmọ àlìjẹ́nà illa àyàfi man aba ẹni tó bá kọ̀ bóun ni wà àlìjẹ́nà uslubu tánàbí fi sọ̀rọ̀ yìí yẹn ni ọ̀nà tánàbí gá sọ̀rọ̀ yìí tánàbí ọ̀nà kan ní tó jẹ́ pé à ń lò a máa ń lo ọ̀nà yìí láti pe àkíyèsí èèyàn sí nǹkan tó ṣe pàtàkì gẹ́gẹ́ bó ṣe wà nínú alukur'an nínú suratul kafir suratul ah, suratul asri nínú suratul asri ọlọ́run ní wal asri òun fi àsìkò búra ìnnẹ́lì ìnsánà dájúdájú ọmọ ènìyàn láfi khusri ó ń bẹ nínú òfò ẹgbẹ́ ọmọ èèyàn yẹn kò sáàdà yan rí kankan bẹ́ẹ̀ kò sùn there's no exception ṣùgbọ́n yóò wá pé ha ah, inú òfò láwà ìlàlẹ́dínà àmànà ọlọ́run wa ní àyàfi ó fi hàn pé níta fẹ́ pàkíyèsí wa sí nìyí tí wọ́n ṣàdáyan rí ẹ̀yẹn àwọn ni ò ní sínú òfò Hmm. ẹ̀rí náà lọ́lọ́run tún lò nínú suratul humaza nígbà tọ́lọ́run ní fawailu lil musallin ègbé ni fún àwọn tó ń kírun tá à ń gbé àwọn èèyàn sí wọn ti pé ah, àwọn ní gbogbo àwọn tó ń kírun ègbé ni fún wọn tí a bá ti gbọ́ ẹni tó sọ báwọn pé wọ́n ní kúránì yìí gan sọ pé ègbé ni fáwọn akírun á ti mọ̀ pé ẹni yẹn kò lẹ́kọ̀ọ́ nípa èdè tá à ń pè ní linguistic tàbí languages lógọ kò lẹ́kọ̀ọ́ pa ẹ̀ kò lẹ́kọ̀ọ́ pa ẹ̀ ní ìsìn aliwọ yàrá kàwé a lè sọ pé gbogbo yín pátá lè fẹ́ẹ̀lì àyàfi ẹ̀rí pé ọkàn ó lọ bẹ̀ pé ta ló ń tàn tí ò fẹ́ẹ̀lì olùkọ́ sọ pé gbogbo yín lẹ páàsì àyàfẹ́ ni ẹni yẹn wọn ò la fẹ́ ṣàkíyèsí sí ó dà bóyá wọ́n fún wa ní iṣẹ́ nílé yàrá kàwé test abẹ́sàn gbogbo questions yẹn lè gbà ó lè ṣe ẹyọ kan àyàfi ìyẹn la fẹ́ pay attention sí so kọ́lọ̀ kò ṣàánú wa ìyẹn ló fà tá a bá fẹ́ tú fàwáìlú lil musallina alladina hum an salatihim sa'un àní ègbé ni fún àwọn wọ̀nyí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń kírun àní sọ pé ègbé ni fáwọn akírun àwọn wo ni <laughs> torí pé àwọn tí ò gbé dé wọn ò ní gbọ́ wáyé láàsọ pé ègbé ni fún àwọn wọ̀nyí o bí wọ́n tilẹ̀ ń kírun àwọn wo ni alladhina hum an salatihim sahun àwọn olùsọkànnù nípa ìrun wọn kàrún sí hmm. nípa ìrun ni o kèrègbé tí wọ́n bá ń kírun lọ́wọ́ wọn gbàgbé bóyá rákà àkọ́kọ́ láwọn àbí rárá o à ń sọ láti nípa ìrun olùsọkànnù wọn èyí tẹ pẹ̀sìndó kan ẹjọ́ tí wọ́n bá tún rí ìrun ó tún kí alẹ́dínà omiyọ̀rọ̀ òun wọ́n tún kírun náà àṣehàn ni ìran alẹ́ àwò ni wọ́n ó kì àwọn tó máa ń ṣiṣẹ́ ìjọsìn ìbáàdà nítorí ìṣèkárí ni bọ́lá òfin ni ọlọ́run anábì wa ń sọ náà hadith pé kullu ummati yadkhuluna aljanna gbogbo ìjọ mi pátá ló máa wà aljanna nínú ọwọ́ ti dùn ọlọ́run anábì wa ní ilá àyàfi ẹ̀yìn àfẹ́gbọ́ mẹ́ni àbà ẹni tó bá kọ̀ bí wọ́n ṣe wá ròyìn àlìjẹ́nà yìí tí àlìjẹ́nà jẹ́ ilé ìgbádùn ilé ìdẹ̀ra ayérayé tí ò sí ìnira kankan ń bẹ̀ tí ó sì sí wàhálà kò sí dààmú kankan ń bẹ̀ kò sébi kò sóǹgbẹ kò sí yàyà adùn ní gbogbo ẹ̀ sáàwà rẹ ni tí ó kọ ìyẹn làwọn èèyàn fi béèrè wípé mẹ́ni ìyá bà wọ́n mẹ́ni ìyá bà tálẹ́ni tí ó kọ ṣẹ́rí pé òun náà làwọn èèyàn lọ béèrè lọ́wọ́ ànábì ànábì fẹ́ kàkíyèsí wa sí pé àwọn wo ni wọ́n kọ̀ àwọn wo ni wọ́n láwọn oníwà àlìjẹ́nà ànábì fẹ́ wa ń sọ wọn pé man atọ̀ àní dákọ́lá àlìjẹ́nà ẹni tó bá tẹ̀lé mi yóò wà àlìjẹ́nà wọ́n mẹ́nà àsọ ní ẹni tó bá yapa mi ah, fakọ̀dé àbà òun ni ẹni tó ṣe kíni òun lẹni tí kọ̀ ọlọ́run kò ṣàánú wa torí náà àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì fún àwa mùsùlùmí láti lè gbọ́yé dáadáa hmm, láti lè gbọ́yé nam tí a bá wo ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lò ó ní illa man abba kí là ń pè ní abba ní èdè ìbò wọn ni to refuse to decline to turn down to reject to deny It also means to disdain, that is to have a feeling of contempt or scorn, to despise, to disregard, to, dis to ignore. Ìtumọ̀ ẹ̀rọ abánu. Kéèyàn o ko, kéèyàn o gbẹ́rù gbọ́n rí, kéèyàn ó yarí, kéèyàn gbé nǹkan jù sílẹ̀, kéèyàn ó sọ pé nǹkan ò rí bẹ́ẹ̀, kéèyàn ó tako nǹkan tàbí kéèyàn má ka ọlọ́run kó ṣàánú wa wọ́n jẹ́ káwa náà àwọn alátakò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì mẹ́ni àtọ́ àní àtọ́ à tọ́ à táwọn à ń pè ní obedience ẹni tó bá tẹ̀lé mi wọ́n wà kòdóòwò wà nkìyàdù ní ìrọ́ọ̀dàtì àkàrin kòdóòwò subordination acquiescence abidance that is acceptance without protest kéèyàn ó gba nǹkan láì ní ní kọ́nú kọ́họ̀ sínú tàbí ìkùn sínú kankan wàlẹ̀ ìǹkìyàdì lè rọ́dà ti àkàrí kéèyàn sì juwọ́jú sẹ̀ sílẹ̀ fún tẹ́lòmíì gbà lérò tó fẹ̀yìn àjuwọ́jú sílẹ̀ sílẹ̀ fún àwa àgbà láì ní ní kíni láì ní ní ìkùn sínú mo láì ní ní ìkùn sínú kankan so kọ́lọ́mọba kó fún wa ní àgbọ̀yé. ọ̀rọ̀ rẹ̀ kí wá ní àwọn nǹkan tá a lè fàyọ nínú àdìtì bó ṣe ra tẹ̀lé mi yóò wà náà ẹni tó bá yapa mi òun ló kọ́ àwọn ẹ̀kọ́ tá a rí fàyọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a mọ̀ sí hujjiyatu sunna the authority of sunna sunna òun gangan fúnra ẹ̀rí mi aya ilé ìkílẹ̀ àna sọ́rọ́tù nìfà súra ẹlẹ́ẹ̀kẹrin nínú Quran súra 4 aya 81 uh, súra 4 aya 80 àti 81 súra ẹlẹ́ẹ̀kẹrin aya ọgọ́rin àti kọkànlélọ́gọ́rin kí lọ́lọ́run sọ ọlọ́ni wa man yuti rasula faqadi ata Allah ẹni bá tẹ̀lé òjíṣẹ́ náà ọ̀làná fi wà Muhammad faqadi ní ti pàápàá atọ́ Allah ó ti tẹ̀lé Allah sóbẹ̀ pé tẹ̀ bá ti tẹ̀lé ànábì ọ́ òun ti tẹ̀lé ta ni ó ti tẹ̀lé ọlọ́run ó ti tẹ̀lé ọlọ́run àyà tó tẹ̀lé ọ̀la àwọn èèyàn ní àwọn ń tẹ̀lé aṣọ ànábì ànábì ṣùgbọ́n tí wọ́n bá kú ọlọ́run ní tí wọ́n bá ti kú lọ́dọ̀ rẹ̀ apá kan nu wọn ó tún lọ jókòó lóru wọn ó máa ṣètò ẹni tó yàtọ̀ sí rẹ̀ ànábì sọ ìyẹn láàrin inú àyà yìí tí wọ́n tó tẹ̀lé tábàtún wọnú sura fifty nine nínú Qur'an àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ni wà máa atákùn wà máa atákùn rọ̀sùlù fàkùdúhù wà máa náà hakùn máa ní fàǹtàhù nítorí jíṣẹ́ bá fún yẹn gbà nítorí bá kọ̀ fún yẹn jìnnà sí i àwọn àyà yìí ń fi ń rinlẹ̀ ń pàǹpẹ́ ní authority of sunna fujiyatu sunna sunna fúnra rẹ̀ ẹ̀sìn ní àṣẹ ní tánàbí bá ti mú wá ọlọ́run náà ló mú wá yẹn ẹ̀ríkẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlá tún sọ fún wa nù súra ẹlẹ́ẹ̀kẹrin àyà kọkàndínlọ́gọ́ta súra four àyà fifty nine ọlọ́run yà áyọ̀ alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo àti ọlọ́ àwa àti rasula ẹ̀tẹ̀ lọ́nà àtòjíṣẹ́ wa ulil amri minkum àtàwọn aláṣẹ nọ̀yìn fa in tanaza'tum fi shay tí ìfanfà bá wá wáyé fi shay'in nípa nǹkan kan èyí yòówù tí ì ẹnìkan ní wá ni ẹnìkan lẹ́yìn ni ẹnìkan lókè ni ẹnìkan nísàlẹ̀ ni ẹnìkan ló bá a mu ẹnìkan ní kò bá a mu ẹnìkan ní dúdú ni ẹnìkan ní funfun ni ẹnìkan sọ wípé pupa rẹ́súrẹ́sú ni ẹnìkan sọ wípé pupa pupa gidi ní tí èsì ti rẹ́súrẹ́sú ìyẹn ni aláwọ̀ òfìfè kí wọ́n pè ní yẹ́lò ẹnìkan sọ bẹ́ẹ̀ tọ́rọ̀ bá ti wá dà báwọn kúkúrú ni gíga ni ọkùnrin ni obìnrin ni tẹ̀ ń ṣe fàǹfà láàrin ara yín fáwùdúhù nǹkan tẹ́ ẹnu yín ó kò lé lórí òun tẹ̀ ń ṣe fáńfà lé lórí ẹ dá nǹkan náà padà ilallahi lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wàá dáa dúró ní wa rasuli àtòjíṣẹ́ ṣíṣe bẹ́ẹ̀ in kuntum tu'minuna billahi tó wáyé tó tọ́ lẹ nígbàgbọ́ nú Allah wal yawmil akhir àti ọjọ́ kan dhalika khayrun èyí tá a sọ ìlú lóore jù fún yín wa ahsanu ta'wila tó sì bí tùmọ̀tò rà Suratu Nisa sura 4 Aya 59 nine. ọ̀rọ̀ tá a wá sọ ya àwọn ti panu pọ̀ lórí rẹ̀ àwọn ti àti tòdí òní pé ìdáhùn padà sọ́dọ̀ ọlọ́run ila Allahi rabbil alamina ila kitabihi subhanahu wa ta'ala ká dárọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ni pé ká padà sínú ọlọ́run náà ní alukur'an tàbá lọ jókòó lẹ́sẹ̀ òkè ọlọ́run ń bò láàlú lọ́jọ́kòó sí sétí omi láàjókòó sí pé ọlọ́run à ń jiyàn lórí kíní èwo ló bá mú àbẹ́sẹ̀ òkè láàlọ́ àbórí òkè láàlọ́ kì í ṣe yẹn inú tíra ọlọ́run nìtumọ̀ rẹ̀ padà sínú kùránì. wàhánà ọ̀rọ̀dà ilà rọ̀súlì sallallahu alaihi wa rọ̀dù ilé yìí fi àyà àti ká padà sọ́dọ̀ ànábì ni pé á padà sọ́dọ̀ ànábì gangan nígbà tánábì wà láyé gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ nígbà yà àwọn sọ̀hábà tí wọ́n bá ń fi jiyàn lórí nǹkan kan wọ́n gbé lọ́dọ̀ ànábì ànábì yóò ṣàlàyé ẹ̀ fún wọn mọ̀rọ̀pútìyé nígbà tá nàbí wà sí láyé máa ń kọ́ wà ilà sunnatihi ba'da mamatihi á wà padà sínú súnà nàbí lẹ́yìn ìgbà tá nàbí ti jáde láyé sallallahu alaihi wa alihi wa sallam a gbọ́dọ̀ ṣàkíyèsí níbi pé ìmọ̀ dá ọ̀rọ̀ padà sọ́jọ́ òjíṣẹ́ sọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ tá a wí yakunu fi kulli shay'in yìtàní zaufin ì ní amúrí dúníà wal akhira gbogbo ń tẹnu ò bá ti kò lé lórí gbogbo ń tí yàpá bá ti wá lórí rẹ̀ gbogbo ń tí fanfa bá ti wá lórí rẹ̀ gbogbo ń tí ọ̀rọ̀ ń takora wọn lórí ẹ̀ gbogbo ń tí wá ti nígbọn mi sí omi ò gbogbo ẹ̀ pátá ìyìn yòówù kó jẹ́ nínú ọ̀rọ̀ ayé ni àbọ̀rọ̀ ọjọ́ gbèdé alkiama òun láàdá padà sọ́dọ̀ ọlọ́run torí pọ́lọ́ ní intanazatun fi ṣe in nakiro nìyẹn that is indefinite anything ṣe in èyí nǹkan yòówù tí ìbàjẹ́ ọlọ́run ò dáa kọ̀ọ̀kan yẹn kó bá lè ṣe kí ni kó bá lè kó gbogbo nǹkan pọ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú lọ́dọ̀ àwọn àfà àwọn bá mọ kí ọlọ́run jẹ́ gbogbo owó nímọ̀ nípa rẹ̀ ẹ̀rí pé wọ́n ń pè ní nakirọ́tún fi síyá kì sharti wà nakirọ́tún fi síyá kì sharti kí ló ṣe تفيد العموم mm. an indefinite noun succeeding a condition or a clause implies what generalization ọlọ́run ṣàánú now so bẹ́ẹ̀ yẹn ṣe rí nìyẹn ìyẹn nínú ẹ̀rí tí yóò jẹ́ ká mọ̀ nínú rẹ̀ náà ọlọ́run ọba àlekè ọlá sọ fún ẹ̀rí gbẹ́lẹ̀ kan ní nínú tá a pè nítumọ̀ tọ́à submission a sọ pé al-khudu' wal-inqiyad acquiescence to accept to accept without protest kéèyàn gba nǹkan láìsí kí ni mo pè é láìsí ìkùnsínú ẹ̀rí kọ́lọ́run á sọ ẹ̀rí eléyìí inú sọ́rọ́ tó ní sáà náà ní sóra ẹlẹ́ẹ̀kẹrin aya wo ló wà sixty five sóra four aya sixty five sóra ẹlẹ́ẹ̀kẹrin aya karùndínláàádọ́rin ọ̀rọ̀ ní fàlà wàrọ̀ big láàyò pinnu fàlà ara o wàrọ̀ big òun fi ọlọ́run rẹ̀ àmọ́ bíbúra láàyùk mìíràn ọlọ́run fi ra ìbúra ó ní láàyùk mìíràn wọn ò lè gbàgbọ́ gbogbo àwọn fẹ́ ń pera ní umma ìjọ rẹ̀ ànábì tí wọ́n ní mùsùlùmí làwọn ìgbàgbọ́ wọn ò tí ì lè jẹ́ gbàgbọ́ gangan hàtà àyàfi yọ hákì wọn ká tí wọ́n bá fi rẹ̀ ànábì ṣe adájọ́ fíìmà ṣájàrọ̀ bẹ́yìn náà lórí tó bá di fanfa láàrin wọn tí wọ́n tí wọ́n ń yapa ẹnu sí tí wọ́n ń fà ìtọ́ ẹnu ọkọ̀ lé lórí tí wọ́n jọ ń dùn tí wọ́n jọ ń ṣe gbọ́n mi sí omi ò tó wọ́n ló dájọ́ rẹ̀ thumma la fi anfusim lẹ́yìn tó bá ti wá dájọ́ nǹkan la yajidu fi anfusim wọn ò gbọ́dọ̀ ṣalábàápàdé lọ́kàn wọn kò gbọ́dọ̀ máa sí lọ́kàn wọn harajan ìkùnsínú kan harajan kọ́nu ńkọ́ ọ̀kan harajan àìnífẹ̀ẹ́sí kan mímọ́ kọ̀dọ̀ ìta lórí tó dálẹ́jọ́ wáyé sẹ̀lẹ́mù wọ́n sì wá gbáàfà tẹ̀sílímọ́ pátápátá wọ́n ju ọjọ́ sẹ́lẹ̀ fún tó dá lẹ́jọ́ nítorí rẹ̀ ń gbé tánà bí bá sọ pé báyìí lọ́rọ̀ rí inú súnà mùsùlùmí ò ní nǹkan mi tí ó sọ ìdí nìyẹn tí ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá fi sọ nínú Suratul Ahzab tọ́lọ́run ní pé ma kana lil mu'mini wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra an yakuna kò tọ́ sún nígbàgbọ́ òdodo lọ́kùnrin kan àbí lóbìnrin kan nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti sọ pé bọ́rọ̀ ti rí nì ayakuna lahum lẹ́ kíyàrọ̀ kí wọ́n tún wá ní ròrí ní ìtòyàtọ̀ sí tànàbí kíyàrọ̀ kí wọ́n tún ní nǹkan míì táwọn ń ṣàlẹ́ṣà kí wọ́n tún ní nǹkan míì táwọn lọ gbá mú yàtọ̀ sí tọ́lọ́run àtòjíṣẹ́ yẹn nínú àlámọ̀rí wọn wa man ya'si Allaha wa rasulahu gbogbo ẹni bá ń yapa àṣẹ ọlọ́àtòjíṣẹ́ fàkọ́dé dọ́là dọ́là ilẹ̀ àmọ̀bí ẹni tó bá bàáyìdá ẹni tó bá ti òǹtọ̀n ti jìn ó ti ó ti sọnù kúrò lójú ọ̀nà tààrà tẹ́fẹ́tẹ́fẹ́ ni ọlọ́run kò ṣàánú wa èèyàn ní àwọn nǹkan tí àkọ́kọ́ ń taari nù hadith yẹn the implication of that hadith nínú taari fàyọ̀ nù hadith ni authority of the sunnah ó jìyà tó sunnah pé sunnah rẹ̀ torí pẹ́lú mi máa ń béèrè tá a bá mú tá a bá gbọ́ wípé wọ́n ní báyìí lọ́rọ̀ ẹ̀sán ni níbo lẹ ti rí inú àdìsí ni ó nà nígbà tí èyí ti ṣe kùránì rárá o ntọ́ àyà intadìsí sọ pé kò bá jẹ́ inú àdìsí láti rí àdìsí tó bá ti lè lálàáfíà ní o torí ẹ̀kọ́ láàfin àdìsí tó lálàáfíà àti èyí ò lálàáfíà ò yẹ tó máa fa wàhálà mo ń sọ̀rọ̀ mi kàn ní ah, àbíyàn ah, lọ ẹnìkan tó ti sọ fún mi rí pé òun sọ̀rọ̀ nìkan ní ah, àáfàá ètún ti ń gbẹ̀ṣẹ̀ ànábì sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ ànábì ò bá mú ẹ lọ́rọ̀ ànábì ò lálàáfíà àfi kéèyàn ṣe sùúrù láti ṣàlàyé fáwọn yẹn pé kìí sọ̀rọ̀ ànábì lání ò lálàáfíà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀dọ̀ ànábì ló ti wá ó wá lẹ́kọ̀ọ́ béèyàn ṣe máa mọ̀ pé ilé ọ̀dọ̀ ànábì ló ti wá ilé kò wá látọ̀dọ̀ ànábì gbogbo ohun tó bá ti rújú a gbé ẹ̀sìn lórí ẹ̀ ṣùgbọ́n ìṣòro tó wà fún wa pàápàá jùlọ nílẹ̀ yorùbá lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí látàná ló ti bẹ̀rẹ̀ o tí bá lánàá kì í ṣe àná àtàlátà àfúlàfà kì í ṣe àná tuesday àtàyè john ló ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ súnà kò rìnlẹ̀ ńlẹ̀ yorùbá dáadáa eléyìí kì í ṣẹ̀bi wa o ọ̀nà tẹ̀sìn gbà wá ni o ṣe mọ̀ pé àwọn oníṣòwò àwọn ló mú ẹ̀sìn wá lọ́nà kan àbí lọ́nà míì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tó sì jagun tí wọ́n mẹ́sìn wa náà díẹ̀ díẹ̀ kékeré pé súnmọ́ wa kódà gbogbo tẹ́lẹ̀ tíra àdìs ẹyọ kan tó rí wọn náà ni mo wá tọ ìmọ̀ Málíkì kí táwọn bàbá gbé mú àtà ẹni tí ó sì ké àgbà àfáà ni kó gbogbo ìlú yẹn lè rin ìlú ogún ọgbọ̀n ìlú téèyàn mọ̀ tó tẹ̀lé ra lọ báyìí táwọn ìrẹ́ nìkan tó mọ̀ ṣé gbogbo aná la mọ̀ tẹ́lẹ̀ pé tàwsírì tí wọ́n ń ṣe ìlú tàwsírì tíra tá à ń pè ní zabura mọ̀wáìzùl báálígà kan ni eh, zabura òun ni wọ́n mọ̀ fi ṣe tẹ̀fsírì ìlú ẹni tí ó sì fi ṣe tẹ̀síìrì ńlù náà yóò ti kọ́kọ́ lọ ńgbàwé bá kú bí oṣù mẹ́ta ni ó ti fẹsẹ̀ rìn lọ bóyá lọ́rin ni ó lọ bí Ṣakí ni ó lọ ní gbígbàdàn ni ó lọ ní eh, bóyá lẹ́ Haúsá náà ni ó lọ lọ́dọ̀ àwọn Fúlàní ni ó lọ kọ́ táwẹ̀ bá dé àmọ́ ká jìbìtù ẹ̀rí ìdí yẹn tó yẹ pé tá a bá lọ mọ́sálásí jímọ̀ tó fi dàsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn ìlú kan wà útúbà ẹ̀yọ̀ kan ṣo ni a máa ké ní gbogbo jímọ̀ tí má sọ pé útúbà ẹ̀yọ̀ kan ó tún yàtọ̀ sí tíra útúbà tìǹbàríyà o tí wọ́n máa ké tí wọ́n ti bá wa kọ fún gbogbo jímọ̀ títí jímọ̀ méjì lé ní àádọ́ta tó wà nù ọdún kọ́ o èdè mò ń sọ yẹn pé ìǹtẹ̀ gbọ́ ní ọ̀sẹ̀ tó lọ náà ni bàbá yẹn ó tún kàn bẹ́ẹ̀ tún wà ń bẹ́ẹ̀ jímọ̀ eléyìí ni ó kà jímọ̀ èyí tí ń bọ̀ tọ́lọ́run bá ní kí bàbá ó ti lọ náà ni ó kà tẹ́ ẹ dò ní torí pé nígbà tí bàbá gba útúbà yẹn wọ́n ti útúbà mi ò wọ́n sì gbà túmọ̀ rẹ̀ fún wọn náà ní ké lórí mímbà rẹ̀ kì í ṣe èbú là ń bú bàbá yẹn o à ń ṣàlàyé bí ìmọ̀ bó ṣe jìnnà sí òun ló fà irú tápà kan tó kó awọ wá irú ìlú tiwa ìbóyá kàrẹ́ ń bí tó wá tawọ́ ó wá dúró díẹ̀ ń kírun lọ́hùn o kò mọ kéwu ó sàn kírun àwọn àfáànù yóò jẹlẹ̀ wọ́n mú yóò kó kòbókò yóò mọ nà àwọn ọmọ tí ò bá lè ké nígbà tó ń gan mọ̀ púpọ̀ fara ẹgbà ẹni tọ́lọ́run bá wá jogún ọpọlọ tó pé fún àwọn genius àwọn ni ó tètè mọ kéwu lọ́dọ̀ rẹ̀ òun wọn ṣùgbọ́n níbi àfáà ló bóyá ẹnìkan tó kó ẹ̀pà wá tó wá ta ẹ̀pà ń bì tí ó kó obì padà lọ ìlú wọn bámbámbámbám so kọ́lọ́n ó ṣàánú òun ló fà á ìmọ̀ àwọn mọ̀dárìsì níyà àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn náà tí wọ́n ń kọ́ èdè ìpèrè ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀rí gbogbo àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó láì tẹ́lẹ̀ èyí tó pọ̀ jù tí wọ́n ń kọ́ náà lọ̀rọ̀ èdè lárúbáwá èyí tó sì rinlẹ̀ jù bẹ́ẹ̀ náà ní tá a mọ̀ sí ìjìnlẹ̀ literature lárúbáwá arabic eh, adabula arabic ni wọ́n ń kọ́ tó fa ẹgbẹ́ ẹni tó wá lọ lé pé rí pé àwọn tíra orin poems wọ́n máa ka poem tó pọ̀ gan-an dúró ibi kíní kan ẹ̀mọ̀ kọ́ mọ̀ á gbogbo ẹ̀ sórí wọ́n máa ka wọ́n máa tú wọ́n máa kọ orin ìyẹn nípa àwọn poems wọ́n máa tú wọ́n máa ka wọ́n máa tú àwọn ṣùgbọ́n tẹ́ bá ní kó kàdísì mẹ́ta kò lè rí kàdísì mẹ́wàá kò lè rí ṣùgbọ́n orin yóò túlẹ̀ torí pé n tó kọ́ jù nìyẹn ṣùgbọ́n adúpẹ́ fọlọ́n pé ìmọ̀ súnmọ̀ yẹn ti wá ń dé nígbà táwọn èèyàn ti wá ń jáde lọ kẹ́kọ̀ọ́ kéré sí èébú fáwọn tó gbà wá jù láwọ mọ̀rọ̀pọ̀tìyẹ bí wàá tá à ń sọ̀rọ̀ náà lónìí nígbà tí ó tún fi dọ̀la ìmọ̀ ó máa lékún sí ni kọ́lọ́n jẹ́ ká máa lékún lórí dáadáa inshallah ta'ala so ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dájọ́ táwọn èèyàn ò bá mú wá wọ́n lè má lè padà sí súnà ìgbà tí mò ń dé àwọn ìdájọ́ tíra eh, mọ́sídẹ̀ àbí Imam Malik bẹ̀rẹ̀ látòrí al-Akhdari al-Asmawi al-Izziya al-Akhdari al-Izziya al-Risala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́ ṣàánú wa n tó fà ní so fún rẹ̀ kí lápẹ́ authority ni àṣẹ ni tánàbí bá ti bó ti rí nìyẹn torí pé Ọlọ́run sọ ọ́nà sọ́rọ́ tó méjì ọ̀rọ̀ ni wà máa yà ń tẹ́kọ́ ánilẹ̀ hawa ànábì kì í sọ̀rọ̀ fẹ́ fún náà tábà ń tẹ̀lé ànábì wa Muhammad bá ṣe sọ yìí nínú àwọn kí wàá láàrí gbà nípa pàǹtẹ̀lẹ̀ yóò mú wa rí ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ tábà wọnú sọ́rọ́tù um, bẹ́ẹ̀ ni sọ́rọ́tù náà inṣàlá kààlẹ̀ aya fifty seven ọlọ́ni wa aqimu sọ́láàtà wa atu zakata wa ati rasula la'allakum turhamun ẹ máa gbẹ̀rún dúró ẹ máa yọ zaka ẹ mọ àti òrọ̀sùn lẹ mọ tẹ̀lé òjíṣẹ́ la àìlàkùn torí hamun kẹ bá a lè ránu ọlọ́run gbà torí náà mọ tẹ̀lé àṣẹ ọlọ́run mọ tẹ̀lé òjíṣẹ́ àti òrọ̀sùn àti mọ́sọ́lá ẹgbẹ́ irun dúró ẹ mọ kírun àtú zaka ìta zaka ẹ mọ yọ zaka wà àti òrọ̀sùn ẹ mọ tẹ̀lé ànábì tẹ bá ti ṣe bẹ́ẹ̀ ńkọ́ la àìlàkùn torí hamun kẹ bá a lè rí kẹ ọlọ́run ọba gbà ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kí ọlọ́run ó nífẹ̀ẹ́ wa kó sì ṣàforíjì fún wa tàbá ti ń tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ọlọ́run bá lékẹ́ lásọ ní suratu Ali Imran suratu Ali Imran aya 31 sura 3 aya 31 sura ẹlẹ́kẹta nùkúrán aya kọkànlélọ́gbọ̀n kí lọ́lọ́run wí ọlọ́ni kúl sọ fún wọn tààlà náà ọlọ́run kò sọ ọ̀nà ìwà Muhammad in kuntum tuhibbuna Allah tó bá yẹ tòótọ́ lẹ́ nífẹ̀ẹ́ Allah ọlọ́run fattabi'uni èmi ànábì ní kẹ́ẹ̀tẹ̀lé yuhbibkumullah tẹ́ ẹ bá ti ń tẹ̀lé yànnà bí ọlọ́run ó wà nífẹ̀ẹ́ yìí subhanallah in kuntum tuhibbunallah tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run fà nígbà náà ittabi'uni èmi kẹ́ tẹ̀lé kí ni wàá ṣẹlẹ̀ tẹ́ bá ti ń tẹ̀lé mi yuhbibkumullah aláwọ̀ ànífẹ̀yìn ọlọ́run nífẹ̀yìn wa yaghfir lakum dhunubakum èyí nìkan kan yóò wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín wallahu ghafurur rahim aláforíjì kí ni ó ṣokùnfà ìfẹ́ kọ́lọ́run nífẹ̀ẹ́ wa kó sì foríjìn wa ìmọ̀ tẹ̀lé ànábì tó ń tó náà díẹ̀ bá lóun nífẹ̀ẹ́ ọlọ́run ní kuntum tuhibbuna Allah tàbí ọlọ́run afẹ́ bẹ̀lẹ̀ fànábì ilẹ̀ oníṣọ̀kúsọ ni ọlọ́run kó làwọn ń bẹ ọlọ́run ó làwọn ń bẹ kí wàá ní aburú tí ń bẹ nínú ìmọ̀mọ̀ tẹ̀lé ànábì kéèyàn ó kọ̀ láti tẹ̀lé ànábì ẹ̀kọ́ ànábì ni wàmán asọ́ ni fàkọ́dẹ̀ àbà ẹni tó bá yapa mi ó kọ̀ kí ni àwọn aburú tó lè tara ẹ̀ jáde alákọ̀ọ́kọ́ ni pé yóò lè gbé ìyàwó sọ̀yàn di kèfèrí yóò jẹ́ ká kó sínú fitna hmm? fitna kí ni wọ́n pè ní fitna òun náà ni fitina lédè Yorùbá àti mọ́tòmọ́ fitina òun ni ìdánwò àti àdánwò ìdánwò test àdánwò trials ó sì tún lè mú ìyà ẹlẹ́ta ẹlẹ́rú jẹ wá ọlọ́run bá sọ ọ́nà sọ́rọ́tún nóòr àyà 63 sura 24 àyà 63 sura ẹlẹ́kẹrìnlélógún àyà ẹlẹ́kẹtàléní ọgọ́ta sura 24 àyà 63 ọlọ́run ni la taj'alu du'a rasuli baynakum kadu'a'i kadu'a'i ba'dikum ba'dah ìpè ànábì láàrin ẹ má sọ di ìpè tẹ́ ń pera yín tánàbí bá pè yín yàtọ̀ sí lẹ́yìn ìpèrà yín kọ̀dí yá àlámù lọ́hùn lẹ́rí náà yàtọ̀ sàlẹ̀lú náà ní nǹkan lè wà dá ọlọ́run ti dá wọn mọ́ tánàbí bá ń bá yín sọ̀rọ̀ ọlọ́run nígbà náà àwọn tí máa yọ ọ́ kúrò níbi tánàbí ti ń sọ̀rọ̀ ọlọ́run hmm, wọn ò ní gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì wọn ra dọ́gbọ́n yọ lọ ah, ọlọ́run lòun ti mà wá fà nítorí náà liyahdari lẹ́dínà yukhalifuna amri kí wọ́n lọ ṣọ́ra wọn àwọn wo ni ó ṣọ́ra yìí alẹ́dínà yukhalifuna amri àwọn tí wọ́n ń yapa àṣẹ tànàbí bá pa ànábì sọ báyẹn sọ pé súnà náà ni ṣùgbọ́n tá a bá wáyé òde òní tànàbí sọ yẹn ò bá kò lè wọ́ọ̀kì ní ìsìn àlọ́ ah, wọn tó ń yapa àṣẹ rẹ̀ à ń tó sí ibà hùn fitna kó má bàa wà á bá yín fìtínà aw yusibahum adabun alim tàbí kó máa lọ bá wọn kí nìkan náà ìyà alimun ẹlẹ́ta ìlérò rògbòdìyẹ ní tí wọ́n ń pè ní fitna ń bẹ̀ yẹn àwọn afáṣàlàyé náà ní kúfùrù wà ní fák kéèyàn máa lọ di kèfèrí kó máa wọnú ẹ̀mí èèyàn ẹ̀rí ìmọ̀ni ló fà á fi al-imam al-hafiz ibn ta'ala fi tafsir yìí nínú tafsiri wọn ní falẹ̀ yá àdárí lẹ́dí yẹn kọ̀ọ̀lì fún an amúrí ì ayé an amúrí rasulillah wasabili ì wọ́n ní kí wọ́n ṣọ́ra àwọn tí wọ́n yapa àṣẹ ànábì ah, àti ojúpọ̀nà rẹ̀ tó là kalẹ̀ òun náà ni mìnìháàjù hù àwọn mìnìháàjù àwọn ojúpọ̀nà tánàbì fi máa ń ṣe nǹkan wàtọ̀rí ìkọtù àtàwọn ọ̀nà tí máa tọ̀ wàsúnnàtì àti àwọn súnnà rẹ̀ wàṣẹ̀rí àtùhù àti òfin ẹ̀sìn tánàbí gbé kalẹ̀ fatuzanu le akọwalu wẹ̀rẹ̀ àmẹ́lú bí akọwali gbogbo ọ̀rọ̀ tẹ́nikẹ́ni bá wá sọ àti gbogbo tẹ́nikẹ́ni bá ṣe àwọn pẹ̀lú kíni bí akọwali ìyí wà àmẹ́lì ìyí pẹ̀lú ọ̀rọ̀ tánàbí bá sọ àti tánàbí bá ṣe ńlá fi ṣòṣùn wọn tẹ́nikẹ́ni bá sọ àti tẹ́nikẹ́ni bá ṣe fáwọn wá fakọ̀ dáàlì kúbìlà èyí tẹ́nìkan bá wá sọ tó bá ti bá ń tànàbì sọ mu àgbà èyí tẹ́nìkan bá ṣe tó bá ti bá ń tànàbì ṣe mu àgbà wà máa kọ́ ọ̀la fàáhù ṣùgbọ́n tó bá yapa tẹ́nìkan bá sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ yapa sí tànàbì sọ tako tànàbì sọ kò bá tànàbì sọ mọ́ tàbó ṣe nǹkan kan kò bá tànàbì sọ kò bá tànàbì ṣe mu fámàrdòd á dá nǹkan padà fún kọ́ ìlì yẹn tó sọ wà fáìlì abẹ́ntóṣe ká iná mọ̀nkánà ẹni yòówù tí ì bá jẹ́ kì bá jẹ́ pírẹsidẹ́ntì kì bá jẹ́ gọ́vnà kì bá jẹ́ afáǹgbà kì bá jẹ́ ṣéwù kì bá jẹ́ ẹni tó ń kí bá kó bá mọ̀ èèyàn tàjúdò tí látòrí kì bá mọ̀ mọ̀ sùn kì bá mọ̀ gbàwẹ̀ lójoojúmọ́ ìmọ̀ tí ò bá ti bá ń tọ́lọ̀ ń sọ tánà tí ò bá ti bá ń tánà bíi wí mú á dà padà fún tọ̀ ẹni yòówù tí ì bá gẹ́gẹ́ bó ṣe wà nù hadith tó tẹ̀lé yẹn láti mú hadith number sixty four ma <clears throat> ànábì ní man Ahda safi amrina hadha ma laysa fi ìfọwọ́rọ̀ nù wí tànká ìní ìwé two hundred golden hadith hadith number fifty four ló fi wá lọ fẹnu sọ hadith yẹn pé man ahdatha ẹni yòówù man nínú àdáàtì òmò àwọn irinṣẹ́ gbogbogbò wọn ò dákọ̀ ẹnì kankan wọn ni man ẹni yòówù tí ì bá jẹ́ ahadasa tó bá fi dá sílẹ̀ fi amúrìnà àádá nínú àlámọ̀rí wa inú ẹ̀sìn wa yìí máa fi tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà yà ànábì nígbà yà àwọn sọ̀hábà fáwọn àrọ̀ nǹkan náà padà fún ṣe hajj nìsí bá a ṣe ń ṣe tawaf a bá ń ṣe tawaf káàbà yóò wa mo rò náà bá ní ẹjẹ́ ayé padà ẹgbẹ́ ọ̀tún ní kí káàbá wà bó ní a ṣe máa fi káàbá sọ owó òsì a kò bá mọ ọwọ́ ọ̀tún lóye káàbá wà náà bá yí bá ṣe máa yípo padà rọ́ọ̀dù ní tó sọ wọn àdá padà torí pé kì í ṣe báwọn àbí ṣe ń ṣe nìyẹn kọlọ́n kó fún wa lágbọ̀ọ́yé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sàlàyé pàtàkì ilé ìfún wa ó ní masali ká masali rajuli istawqada nara àpèjúwe mi dàbí àpèjúwe ẹnìkan tó nígbà tí iná yẹn tó mọ́lẹ̀ tán gbogbo ẹ̀gbẹ́ inú yẹn ó mọ́ kedere já àlà fọ̀rọ̀ṣ àwọn àfòpiná wàá rí ìdáwọ́ abúlé ti fi náà rí yàkọ́ ànàfíà àwọn àfòpiná àwọn kòkòrò kan wọ́n máa téèyàn bá ti tan náà wọ́n máa ń kó sínú náà yẹn wọ́n dẹ̀ máa kú ni ànábì ni tó wá dáná yẹn já àlà ìyàjúzù hùnà ó wá ń lé wọn sẹ́yìn kán má bàa kó sínú náà yẹn àmọ́ wọ́n ya gilé bánà o àwọn àfòpin náà yẹn wọn ò kò lágbára gbogbo wọn ní ń fò wọ́n pọ̀ wọ́n kàn kó sínú náà yẹn ni fayatakọ́ hamuna fi àwọn kó sínú náà ànábì ni kọ́ọ̀l fàdáìlìkùn masali àpèjúwe ti nínú ọ̀mọ́sálìkùn àtàpèjúwe ti ana áhídùn bihujjazikum èmi ni mò ń ánì náà ni mò ń lé yín kò ń bí náà àlùmọ̀ ànìná àlùmọ̀ ànìná ẹ jìnà síná ẹ jìnà síná fatagilebo ni àmọ́ ẹ gbọ́ ẹ borí mi wọn takọ hamuna fi ẹ̀wọ̀n lọ kó sínú náà ẹ̀ ń lọ kó sínú náà rí wáyà àti àfáàjà orin wa antum tufalituna min yadi gbogbo yín lẹ́yìn bọ́ mọ́ mi lọ́wọ́ bọ́rọ́bọ́rọ́ you are slipping away from my hands àwọn àdéhùn tó pọ̀ tí o ti rí bẹ́ẹ̀ ọlọ́run kò ṣàánú wa nítorí náà anábì sọ àsọtẹ́lẹ̀ tó pọ̀ fún wa nípa ìmọ̀ tẹ̀lé sunna tá a kàn fàyọ ń náà ni pé sunna anábì gẹ́gẹ́ bá anábì ṣe sọ ẹ̀ bá ti tẹ̀lé yóò wà lìjẹ náà ẹ ń bá kọ̀ tó lóhùn tẹ̀lé súnà bó ṣe wà nù àdéhìsì ìkọ́dẹ àbá òun ló mọ̀kàn pé òun ní wà lìjẹ náà àfáwa àlẹ́rìbá àdìbọ̀nà sáríà ó ní sọ́lá bínú rasulillah sallallahu alaihi wasallam dáa tẹ̀yẹ́ omi anábì kírun fún wa ń jọ kan fàwáàbọ̀nà mọ̀ọ́ìzọ̀tẹ̀ ìbàlẹ̀gọ̀ ó wá ṣe wáàsí kan tó dógóńgó darofat mini al àwọn ojú damijé nígbà tí wáàsí ìwọra àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sunkún wà wajilat mini al àwọn kan sì wárìrì ẹ̀mí ń kálukú ń gbọ̀n lẹ́nìkan bá sọ ń jọ́nà pé ya Rasulallah ilé òjíṣẹ́ ọlọ́run ka anna hadihi maw'iza ó dàbí pé wáàsí ìdágbére ló ń ṣe fún wa torí pé níjọ́ náà lóòótọ́ um, ànábì wà ní hajjatul wada ájì ìdágbére tánàbí ṣe kì í ṣe méjì ànábì ìṣẹ́jú ájì ẹ̀yẹ kan lọ́wọ́ náà ni wọ́n pè ní ájì ìdágbére hmm, ní àrọ́fà fámádà tààhátù ilé ìnà kí ni àsọtẹ́lẹ̀ wo ló sọ fún wa ànábì ní ó sì kún bí takọ aláì wàsámù àwàtọ à ń tí ń sọ fún yín ni pé ó dọwọ́ yín ìbẹ̀rù Ọlọ́run wàsámù àwàtọ à ẹ máa gbọ́ kẹsì máa gbà wà ní ó mìíràn abdul habashi tó bá rí pé ẹni tí wọn fi ṣe lórí yín ẹrú ni ọmọ habasha ọmọ ethiopia fàyín náà hùmọ ìyá kódà kó jẹ́ pé ìyẹn ni pé ẹ máa gbọ́ sọmọ sáwọn aláṣẹ yín lẹ́nu ẹ máa tẹ̀lé wọn kódà kó jẹ́ pé ẹrú ẹgbẹ́ àwọn alárúbáwá ló pọ̀ jù nígbà táwọn ẹbí ń sọ̀rọ̀ níjọ́ náà àwọn dúdú ń ń bẹ wò yẹn tó ń kálukú mọ̀ wípé àwọn aláwọ̀ funfun àwọn ju aláwọ̀ dúdú lọ pàápàá jùlọ ńgbà yẹn tó yẹ pé wọ́n mú wọn lẹ́rú tó bá pé ẹrú ọmọ Habasha Ethiopia òun náà fi ṣe lórí yín ẹ máa tẹ̀lé àṣẹ fàyínnáwó mẹ̀yà ìṣìmí nǹkan tó lẹ́ni tẹ́mi rẹ̀ bá gùn nù yín bá dí lẹ́yìn tèmi ànábì mẹ́yìn sàbí gan sàfẹ̀yàrọ̀ tìlà fàǹkàtìrọ̀ yóò ìyàpẹ̀nu tó pọ̀ ní ẹ̀sìn. fàálẹ́kùn bí sunnati ó dọwọ́ yín o nígbà náà sunna mi kẹ́ ẹ dìrọ̀ máa wa sunnatil khulafa'il mahdiyyin rashidin àti súnà àwọn àrólé mi tí wọ́n mọ̀ náà táàmù sákú àrólé dáná mi sọ bí ó sọ alẹ́ khulafa àwọn Abubakar Umar Usman àti Ali táàmù sákú bí ha ẹgbàmú dáadáa wà á dù alẹ́ ha ẹ̀dínmá bí nà wà á jì pẹ̀lú ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dínmú dáadáa wà yá kùn ẹ ṣọ́ra o wà muhdathatil umur níbi àwọn ọ̀rọ̀ tuntun ní ẹ̀sìn àdádálẹ̀ tí ìsàrẹ̀ ẹ̀sìn tẹ́nìkan ní kò burú àfitún ẹ̀sìn ṣe ní fàyínà kò la muhdatha torí gbogbo àwọn nǹkan tuntun tí ìsàrẹ̀ ẹ̀sìn lánàá yẹn ń gbà yá ànábì yìí bídà òun là ń pè ládàádálẹ̀ wa kulla bídà gbogbo àdádálẹ̀ sì ní dọ̀lá làánú ni ọlọ́mọṣẹ́wálẹ̀ ní àná nítorí náà kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n ṣàánú wa èyí òun náà ni pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam náà àdìsí àfáwà abdullahi ibn mas'ud ó ní khatta lana rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá níjọ́ kan sallallahu alayhi wa sallam ó fa ìlà gbòòrò ó fa ìlà òòrò tó gbòòrò sílẹ̀ thumma qala ànábì ní hadha sabilullah ojú ọ̀nà tọ́lọ́ ni thumma khatta khututan an yamini wa khatta an shimali ó wá fa àwọn ìlà wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ìlà òòrò tó gbòòrò yẹn ọ̀nà àárín subul àwọn ojú ọ̀nà kélekèlé ni mo yà sọ́tún àtòsí rẹ̀ yìí àlàkùlì sàbíìnì mí ni àṣepọ̀ ṣé wàá rí àwọn ọ̀nà kélekèlé tó yàtọ̀ sójú ọ̀nà tààrà yìí lẹ́nu ọ̀nà ọ̀nà kọ̀ọ̀kan èṣù kan èṣù bẹ́ńbẹ́ èṣù kan bẹ́ńbẹ́ rògbòdìyẹ ìyáde kí ni ṣe èṣù ìyáde òrìlè tí ó máa pèpè sáwọn ojú ọ̀nà kélekèlé yẹn ànábì wa káyà Quran wa ana hada sirati mustaqima fattabi'uhu ولا تتبع السبل فتفرق بكم عن سبيلي سبحان الله يعني كان نبي دين جورو نيسي انا بن وعد صراط مستقيم الى جوانا مي تدورو ولا تتبع السبل اما يعني ستلام جوانا كيلي كيلي فتفرق بكم عن سبيلي كان جوانا كيلي كيلي ما اقبين كل جوانا تولون تارا ذلكم وصاكم به ilé ní àsọtẹ́lẹ̀ tọ́lọ́ ń sọ fún yín la'allakum tattaqun kẹbà lè mọ̀nà imam ahmed darmi nígbà àdìsí ni wọ́n ṣe kan àgbà ní wọ́n àfààní rẹ̀ kọ́lọ̀ ń ṣàánú wa. Hmm, ẹ̀rí pé abdullahi bin muslim àdìsí máa muslim ní láwù ó ní walaw taraktum sunnata nabiyyikum tẹ́ ẹ báyìí gbé súnà ànábì yín jù sílẹ̀ ladallaltum ẹ̀dẹ̀ ní àná nìyẹ̀wò ẹ̀dẹ̀ ní àná nìyẹ̀wò ọlọ́mọ ṣe wá ní ẹ̀ní àná ọlọ́mọ ṣe wá ní ẹ̀ní àná ànábì wa muhammad sallallahu alayhi wa sallam má pèjú wé wá hmm, má pèjú wé wá ah, má pèjú wá mo ti sọ pé ìdí máa fi kásẹ̀ lẹ́yìn ni ọmọdé má bínú lọ́jọ́ ìfẹ́lẹ́ ìsì wọ́n ní káánà rasulullah sallallahu alayhi wa sallam jábìrì ó ní ànábì jẹ́ ẹni tó ṣe pé ìdá khutba nas tó bá ń ṣe hútùbà ihmarot àyìnà ojú rẹ̀ má ojú rẹ̀ méjèèjì pupa ní ìsinmi yóò yí padà wàhálà sọ́ọ̀tù ohun rẹ̀ wà gòkè wàṣítàdá gọ́dọ̀bù bínú tá a gbàlérò pẹ̀lú bínú ọ̀rọ̀ ẹ̀ ó le hátàkà annahu hátàkà annahu hátàkà annahu mundiru jaishin yakul bí ẹni pé yóò dàbí ẹni pé ó ń kìlọ̀ fún àwọn ọmọ ogun kan lẹ́ni tó ń sọ pé sọ̀báhakum sọ̀báhakum masaakum sọ̀báhakum masaakum sọ̀báhakum masaakum. Ah? صباكم صبحكم مساكم ويقول بعثت أنا والساعة كهاتين ويقرن بين إصبعيه السباب والوسطى ويقول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة بنبي من صني صلى الله عليه وآله وسلم wọ́n ní ànábí ó máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ohun rẹ̀ ó lágbára yóò gbóhùn ẹ̀ sókè ojú ẹ̀ máa pọ́n ó ń ké ọmọ ogun kan tó ń nílò nípa àwọn tí ó máa sọ wípé àwọn ọ̀tá sọ́bàákùn wọ́n máa ti kógun dé láàárọ̀ màsáàkùn sọ́bàákùn màsáàkùn wọ́n tó kógun bọ̀ nírọ̀lẹ́ hmm? wọ́n kógun bọ̀ láàárọ̀ wọ́n kógun bọ̀ nírọ̀lẹ́ ànábí ó tún wá sọ pé a máa bá àdú ànábí ó tún wá tẹ̀síwájú wà ní bòístú anáwásáà káhàtẹ́ẹ̀nì agbẹ́mídìdé mi àtọ́jọ́ kan ìbáyìí láṣẹjọ rí o yóò wá yẹ́kúrú ní bẹ́yìnà ìsàbábà wàlúwòsítọ̀ ọmọ níka rẹ̀ ìfìfábẹ̀lá àti ìkàrin yóò àfi wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí la ṣe súnmọ́ra wa pẹ́kípẹ́kí mo ti ṣàlàyé yẹn sẹ́yìn pé kí ló dé nígbà tánàbí ní òun àtọ́jọ́ gbèǹde súnmọ́ra láti ànábì ti lé lẹ́gbẹ̀rún ọdún báyìí tánàbí ti kúrò láyé táyé ò parẹ́ mo ṣàlàyé pé kò yé wa ni òǹkà lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sóǹkà lọ́dọ̀ àwọn èèyàn ànábì ni a máa bá a dú lẹ́yìn gbogbo ìta ti sọ yìí fàyínà khayrul hadisi kitabullah ètò olóore jù ní gbogbo ọ̀rọ̀ ní tírà ọlọ́run wa khayrul hadiyi gbogbo tí ń jẹ́ mọ̀nà pátá hadiyi muhammadin ètò olóore ń bẹ̀ ní ti mọ̀nà tànábì wa sharrul umuri muhdathatuha tẹ́ bá ń wá aburú ètí ò da nínú àwọn àlámọ̀rí òun ni àwọn nǹkan tuntun nú ẹ̀sìn tí ìṣara rẹ̀ táwọn èèyàn wá wò pé tá a bá fi léyìí sí àfigbẹ́sìn lárugẹ ni ànábì ni wa kullu bid'a gbogbo àwọn nǹkan wọ̀nyí dọ̀làlà àná o ọlọ́mọ ṣe wà lẹ́ni àná kọlọ́n kò ṣàánú wa. ní àkótán àdéhìfì yìí ó ṣe pàtàkì nígbèésí ayé àwa mùsùlùmí torí pé ó fi nǹkan kan múlẹ̀ táǹpì ní hujjiyatu sunna the authority of the sunna. torí kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò yé tí wọ́n máa ń sọ pé àìwò tún ni súnà tá a bá sọ̀rọ̀ àbí táwọn afá bá sọ̀rọ̀ pé nínú súnà ànábì báyìí ló ṣe sọ ìtumọ̀ rẹ̀ ni pé kì í ṣe dandan ká tẹ̀lé rárá o rárá o ìyẹn ni pé wọ́n lọ mú ìdájọ́ ẹ̀sìn yẹn wá nu súnà nínú kùránì náà àwọn ìdájọ́ nǹkan míì wà tó jẹ́ pé bọ́lọ̀ ń ṣe sọ́yìn kì í ṣọ̀ràn èèyàn ní títẹ̀lé ẹ̀ tó jẹ́ pé ṣùgbọ́n tá a bá ṣe ó dáa ìyẹn là ń pè ní àhàkámù tẹkìlìfìyà àhàkámù tẹkìlìfìyà márààrún alákọ̀ọ́kọ́ wọn ni aliwajib tí wọ́n tún pè ní alifardo tí wọ́n tún pè ní alhatimu tí wọ́n tún pè ní lazim nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn tọ́lọ̀ ń ṣe lọ́ràn àyàn lè wà lórí èyí tó tẹ̀lé ni alimandub alimasnon mọ̀rọ̀kọ́tìyẹ mustahab ọlọ́run pa wá láṣẹ ká ṣe ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe àṣẹ ọ̀ranyàn dandan gbọ̀n ẹlẹ́ẹ̀kẹta ni alimoba tó ṣe pé tó bá wù wá a lè ṣe tó bá sì wà a lè tá a bá ṣe a tá a bá ṣe kò sí kíni tá a bá ṣe kò sí ládàá tá a bá ṣe kò sẹ́ṣẹ̀. Hmm, bólẹ̀ pápá kan náà fà padà tó sàmọ́ àlàyé kan ṣùgbọ́n mi ní ṣe yẹn sí ẹlẹ́ẹ̀kẹrin alimakoro níta kọ tá a bá gbé jù sílẹ̀ nítorí ìtọ́lọ́run àgbàládá tá a bá lọ ṣe náà kò sẹ́ṣẹ̀ kankan bẹ̀ àwọn ọ̀rọ̀ mìíràn tó wà lórí ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni alharam haram àwọn tá a ṣe léèwọ̀ téèyàn bá ṣe yóò lẹ́tọ̀ọ́ sí àlọ́dọ̀ ọlọ́run tó bá torí ọlọ́run gbé jù sílẹ̀ yóò gbà tàlákọ̀ọ́kọ́ ọ̀ràn yàn téèyàn bá ṣe nítorí ìtọ́lọ́n yóò gbà ládàá tí ò bá tó bá gbéjú sílẹ̀ tí ò ṣe ó ti lẹ́tọ̀ọ́ sí àlọ́dọ̀ ọ̀nà àwọn nǹkan wọ̀nyí á rí mú márààrún la lè rí mú jáde nínú Quran nínú súnà náà márààrún la lè mú wá nínú súnà so kẹ́nìkan wà sọ pé tí wọ́n bá ti wá dákọ̀ pé wà náà àdìsá ànábí wa ní tí èso ọ̀ràn yàn rárá gẹ́gẹ́ bí nǹkan míì náà wà tá a lè sọ Quran pé àtọ́nà ní ká ṣe tí èso ọ̀ràn yàn náà ṣùgbọ́n tá a bá ṣe àgbàládàá mo rò pé díẹ̀ so kọ́lọ́n kò fún wa lágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa so hadith yìí ṣe pàtàkì mẹ́nà tọ́hánì ẹni tó bá tẹ̀ láṣẹ tèmi ànábì dákọ́lá àlìjánà yóò wọ àlìjánà wọ́n mẹ́nà ọ̀sọ́ ni ẹni tó bá yapa àṣẹ mi ànábì fákọ̀dé àbá òun tó lóun ní wọ àlìjánà ọlọ́run ṣàánú wa jábà nàbí wọlé ọlá kábà nàbí wọlé ọlá má jà wà lẹ́yìn ànábì اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته